èèyàn lè sọ pé èèyàn déètì ara ẹni dà lọ́kùnrin àti lóbìnrin ṣáájú ká tó ṣe nìkà àbí ṣe déètì ṣe haram ni ẹ̀jẹ̀ ní àdúrà náà ṣe. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Ìyàwó tó ní tó ṣe pé kì í fẹ́ bára gbọ́ nígbà tọkọ máa ń béèrè fún ìbálòpọ̀. Eléyìí sì ti di lemọ́lemọ́. Ebi pé à ń wòye pé bóyá nǹkan kan ṣe àbí nǹkan kan bẹ tí máa dà láàmú nígbà tí ọkọ bá ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀. Tí ó sì jẹ́ pé gbogbo ọgbọ́n tí ọkọ dá gbogbo ẹ̀ kò wúlò níbi àti fòpin sí ìṣòro tó ń dènà ìbálòpọ̀ ìrọ̀rùn yìí tí ọkọ sì lágbára láti fẹ́ ẹlòmíì tó tọ́ tí ọba ń ṣe bọ́n ṣẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ ká tún fẹ́ ẹlòmíì wò kò sì lágbára láti tó obìnrin méjì mú lẹ́ẹ̀kan náà ọjọ́ tí ọkọ wà kàṣẹ nítorí pé ìgbàláyè ò sí fọ́kọ láti máa ṣèjì náà òfin àti Islam kò ní tó sẹ́kù náà ní kíkẹ́ òbá ti dágbára láti lè jẹ́ pé ó ní ìyàwó méjì àjọ pé ìtò ní tó ìwọ̀n ọ̀dọ́ ni tó ṣe wípé wọ́n ń bọ́ rẹ̀ǹgbẹ́ rẹ nípa àbálòpọ̀ tó fi padà mú ọdẹ ní kí n ṣèṣekúṣe ọkọ̀ọ̀lẹ̀ kò fẹ́ lómi. sọ eléyìí wọ́n máa jẹ́ ẹ̀kọ́ fáwọn obìnrin nínú nítorí pé lẹ́yìn tí wọ́n wọlé ọkọ tán wọ́n lè bẹ̀rẹ̀ sí ní ṣe àkójọpọ̀ àwọn àwa kan tí òun jẹ́ kán gbélé ọkọ tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ni kókó ń tó rò pé wá sí lọ́dọ̀ ọkọ gánà rẹ̀ sọ̀kan wá sílé rẹ̀ kò lè má bá bá gbálẹ̀ ni wá sílé rẹ̀ kò lè má bá roka wá sílé rẹ̀ kò lè má bá pòkọ́ gbogbo ilé ara ojúṣe ni ṣùgbọ́n kókó ojúṣe iná ní kí ọkọ rẹ̀ láǹfààní láti bọ́ọ̀lù nígbà tó bá fẹ́ bọ́ọ̀lù kí ìwọ àti ẹ̀kẹ́ tàtàrà bẹ́ẹ̀ kẹ́ ẹ̀dẹ́ni tó ṣe pẹ́ ìran yín lọ láti sọ abẹ́yìn nígbà tí obìnrin ọba ti wá wúlò fẹlẹ yìí tó ti padà mú ẹni tó ti níyàwó máa wò tá máa lọ sí ra rẹ̀ tí ọkọ sì lágbára láti fẹ́yàwó méjì ìyàwó ẹyọ kan iná lágbára rẹ̀ ká kò sí nǹkan tó burú lẹ́yìn ìgbà tí oníwà bá wí tẹ́lẹ̀ ìgbà sọ tóbìnrin bá lòun ọgbọ wọn gbà kò sí nǹkan tó burú kọkọ ọlẹ kó náà lọ fẹ́ni tó tutù bíi tiẹ̀ kí wọn náà sì fẹ́ ẹni tó ṣe pé ara tiẹ̀ náà dá sánsán bíi tiẹ̀ ẹlẹyìn ìjọba ṣe jẹ wọ́n ní kí àwọn fẹ́ ṣe rak'ata al-fajr tó ń bẹ rọ́kà alákọ̀ọ́kọ́ àwọn náà ṣe a'udhu billahi minash shaitani rajim káwọn tó ké Fatiha bẹ́ẹ̀ níbi gbogbo rọ́kà àkọ́kọ́ gbogbo sọ láti yẹ̀wù tó bá fẹ́ ṣe ẹ máa bẹ̀rẹ̀ kíkẹ́ pẹ̀lú a'udhu billahi minash shaitani rajim wọ́n ní títí ìgbà wo làwọn lè máa bóbìnrin dọ́rẹ̀ lórí pé àwọn fẹ́ ìbánidọ́rẹ̀ eléyìí táwọn jẹ́ pé táwọn fojú sùn lára rẹ̀ ni pé káwọn fi máa ìwà àti ṣe obìnrin bẹ́ẹ̀ tí ọba mú káwọn fẹ́ tí ọba sì ní mú káwọn pàtì ìsìláàmù kò fara mọ́ àǹbára ẹni dọ́rẹ̀ nítorí ipá bá àfẹ́sẹ̀ rẹ̀ nítorí pé ìsìláàmù ẹ̀sìn òdodo ni kò sí ẹ̀tànjẹ nínú ìsìláàmù kò sí ìbánidọ́rẹ̀ẹ́ kan eléyìí tí ọkùnrin àjòjì tó lè bá obìnrin àjòjì dá tí ó ṣokùnfà kí èkíní kejì wọn kọ́ mọ̀ wá ẹnìkejì nítorí pé ìgbà tẹ́ yín sọ́nà irọ́ ìwà tẹ́jọ́ máa hù fúnra yín èké iná ni gbogbo nǹkan tẹ́ máa ṣe níṣe àtiwà nítorí kẹ́ẹ̀dùn bá tatara irú àti ìkéyìn rẹ́nì kejì mi nígbà tí ọba di pé ọba fẹ́ sílé tán ìgbà náà lọ́ ma òkodoro báwo nìwà rẹ̀ ti ṣe rí nítorí pé kéèrè lẹ́sìjọ́ wà síra yín ìyí wà ń bẹ níjọ́ tó bá ti di pé fẹ́ra yín wọ́n padà yí ọ pé ìsín wà kò ṣe gbé pamọ́ mọ́ tó bá wà padà hàn sí ọpẹ́ ní tí ọ̀fọ̀dún mẹ́fà méje ẹsẹ̀ ń gba àgọ́ rẹ̀ púpọ̀ lè mọ̀ wá rẹ̀ tó fi hàn pé ìwà rẹ̀ ṣe dídí pẹ̀lú tiẹ̀ ẹ lè bára yín mu lọ́ba yọwọ́ wà mí wọ́n sọ pé ǹsì mọ́ ọbẹ̀ ó lè mọ́ tẹ́lẹ̀ náà òun náà lè mọ̀ wọ́n náà torí pé irọ́ ni wọ́n náà fi máa bá ṣe irọ́ ló náà fi máa bọ́ ṣe torí kóníkàlùkù yín tó lè bàjẹ́ pé ó rí tó jẹ́ kókó ẹ̀tàn jẹ nípa ẹnìkejì tó fi fẹ́ Islam ọ̀faramọ́ tó bá ti róbìnrin kan tó fẹ́ fẹ́ abúrọ́mọ́ bá ṣe kọjá àbúrọ̀mọ́ bá ti kẹjọ islam ti parí ẹ̀ ìwọ ń tiẹ̀ ẹ̀sìn ẹ̀sìn obìnrin ló wù fẹ́yìn òkú kàtà pé ká máa dọ́pá ká máa bára ẹni tọ́lù. Hmm. bákan náà obìnrin ọkùnrin obìnrin náà tó ní afẹ́ lọ́kọ yóò wù ẹ̀sìn àti ìwọ ọkùnrin ẹ̀sìn àti ìwọ ọkùnrin lẹ́yìn òkú kàtà ká dọ́ọ̀lù. Hmm. ó rọrùn púpọ̀ láti dàmọ̀ sẹ́ni tó lẹ́sìn ó rọrùn púpọ̀ láti dàmọ̀ sẹ́ni tó ní ìwà ni látàrí ká béèrè lọ́dọ̀ àwọn nìkan bá mọ̀ á béèrè lọ́dọ̀ àwọn nìkan mọ̀ débi tí ò ní lérò palẹ̀ béèrè débẹ̀ gbogbo ibi tó bá ti ṣiṣẹ́ rí gbogbo àwọn èèyàn tó ti bá dọ̀rẹ́ rí àdúgbò tó ti gbé rí ilé tó ti gbé rí rákùnbọ̀ dáta ń jẹ́ báyìí báyìí báyìí báyìí wọ́n jára àlù báyìí àwọn làwa wà wọ́n ní àwọn ògbé bíi mà ẹ̀dàpọ̀ ẹ̀mọ́ ìbínú ìmọ̀ kílẹ̀ ló sọ ń pa àwọn gan ní káfíẹ̀ parí pé wọ́n fẹ́ bá àbúrò wà kan wọ́n fẹ́ fẹ́ níyàwó sí èèyàn dáadáa ni àbí èèyàn bó nígbà tẹ́ bá ìdìyàn mẹ́ta ẹni tó parọ́ parọ́ hmm. rí òdòdó tẹ̀fẹ́ rí mú mú máa ń ṣe ẹni tá a lè fọmọ fún mi ẹni tá a lè fọmọ fún mi. جزاكم hmm. الله Sheikh شيخ. 08085677726. 7726 08085 677726 fáwọn tó ń bẹ ní Nàìjíríà nọ́mbà àtàlẹ́ fi wọlé nù fáwọn tó ń bẹ òkèrè plus 234 8083 293896 plus 234 8083 293896 3896 eléyìí ni àwọn nọ́mbà tẹ́lẹ̀ máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí ìkejì nínú ìbéèrè mi wọ́n ní tí a bá lẹ igi fi ṣe púpa ẹranko kan tó láti jẹ lábẹ́ ṣẹ̀ríà ẹ̀sìn Islam tí ó sì jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni ó kú wọ́n ní ǹjẹ́ a jẹ irú ẹran báhùn wọ́n ní àbí àlè jẹ́. alhamdulilayi sahabi bi anabi muhammad sallallahu alaihi wasallam lè nípa ẹran lálẹ́ ní nǹkan pa àbí kékeré ẹsẹ̀ lílẹ̀ lálẹ́ alù ní nǹkan pa ni hmm. bí ká ní kùmà lọ́wọ́ kó ń dó tàbí pọ̀ pa ká fi na ẹran yìí pa bí ká lẹ lóko ká lẹ ní kùmà ká lẹ ní pọ̀ pa ká lẹ ní kóńdó ọba bẹ́ẹ̀ kù anabi sallallahu alaihi wa sallam wọ́n ní nkóhun tó fi pẹran tó pa ẹran pẹ̀lú mímú rẹ̀ jẹ míì tó bá pa pẹ̀lú wíwúwo rẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ. Hmm. ẹni pé ńgbà tó bá lẹ ẹran ní pọ̀pà tá a lẹ ní kíkà lẹ ní kóńdó wíwúwo rẹ̀ ní òfin pa. Hmm. bákan náà tó bá sọ lóko wíwúwo rẹ̀ ní òfin pa àgbọ́dọ̀ hmm. jẹ. àfi tó bá pé a bá pé kò ì tí ì kú tán làwọn amọ̀bẹ̀ làwọn fi pa ìgbà náà ni ó tó tọ́ pé ká jẹ. kódà gan tó bá tó tàkùtì lọ dẹ kalẹ̀ irú táwọn àgbẹ̀ máa dẹ àti àwọn ọdẹ lábẹ́ òfin ṣẹ̀ríyà tẹ́yẹ̀ bá ti bá ẹran láàyè wọ mùsùlùmí lọ ń gbà wọ́n ọba láàyè òkú lọ bá lẹ́nu tàkúté ẹ̀gbọ́dọ̀ jẹ nítorí pé kùnbètì ara ni tí ọ̀tọ̀ ká jẹ ẹ̀rọ tó gbogbo ẹni tá a fẹ́ dẹ́dẹ́ gan á sì bísímìláhì lọ́nà tó ṣe pé ọfà tá a ta sí nígbà tá à ń ta àwíbẹ̀ hmm. ìbá tá a yín nígbà tá a yín ń bá bisimilahi allahu akbar a sì rí dájú pé ọfà wa ìbá wa kò bá nǹkan mí ìdí ẹran tá a ṣe bisimilahi allahu akbar sí là lọ. Hmm. tó bá yẹ pé ẹranko míì ló mú àtúngbọ̀dọ̀ jẹ́ hmm. àti ká bá láàyè kó tó pé dúdú tá a wá bí ní ìsìn ìlọsọdẹ̀tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. hello. hello orúkọ yìí jẹ́ tí ń pè o wà lẹ́kùn sọ́lọ́wọ́n sílá ó kàn yìí jẹ́ tí ń pè orúkọ yìí o ìbéèrè mi pé jágun ṣe ìgbàláyé wà fún obìnrin láti ṣe múra pẹ̀lú eh, ẹ̀ẹ́dọ́ ṣe nǹkan oṣù ló lè bá tí ìlú ẹni tí ní ìwúra ẹ̀jẹ̀ báyìí. ọ̀dà obìnrin tó lè lọ sí ọmọ nígbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ bẹ́ẹ̀ ó lè lọ ó sì lọ sí miqat nígbà tó bá dé miqat yóò wẹ̀ ìwẹ̀ tó ń wá wẹ̀ nísìn kì í ṣe ìwẹ̀ ìmára. nítorí tòun ti hayop kò lè sí ìwẹ̀ ìmára ṣùgbọ́n bẹ́ẹ̀ nànàbì sallallahu alaihi wa sallam ni wọ́n sọ fún Asma bint Umays zawj Abi Bakr radiyallahu anhuma Asma bint Umays tó jẹ́ ìyàwó Abubakar radiyallahu anhu bẹ́ẹ̀ nànàbì sallallahu alaihi wa sallam sọ fún wọ́n lọ sí hajj dágbére ájì ọ̀yọ̀ kan tá nàbì sallallahu alaihi wasallam ṣe ń gbèsè ayé rẹ̀ wọ́n wá dé Dhul Hulayfa nínú ìkọ́ọ̀tì Madina gbogbo oníkálukú ń wẹ̀ láyé ìwẹ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ yíròyìn ti ṣe kan nàbì sallallahu alaihi wasallam lánàá pé Asma'u bint Umays ìyàwó Abubakar bímọ nígbà àwọn tó dé mìkọ́t bíi máìlì mẹ́ta àbí ti bẹ́ẹ̀ lọ díẹ̀ ìní Dhul Hulayfa rí sí Madina ajẹ́ pé ti ń jẹ ìrora pé ọmọ ń bọ̀ hmm. ní gbogbo bá ń ṣe ń lọ lọ́nà bàtà wọn sọ fún ẹnìyàn sọlá àti ọ̀nà gbogbo òní òtù sí àyàgbé òní kọ́ padà lé hmm. òun náà máa tẹ̀lé wa lọ́rùn kó ń ná owó ẹ̀bí gbogbo èèyàn sì wẹ̀ hmm. kó ẹ̀bí gbogbo èèyàn sì wẹ̀ ìwẹ̀ ihram báyìí ni arábìnrin yìí náà wẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bá wá dé Mẹ́kà kò ní ṣe pàwọ́ yóò dúró de kí nǹkan sọ̀ dáa bẹ́ẹ̀ lànà bí sọ̀lọ́bà àdìsílẹ̀ ni wọ́n tún sọ fún yàrá wa Aisha radiyallahu anha yìí nǹkan oṣù tí wọn kò dé bá wọn ní nìkan wọ́n ti ń lọ wọ́n ti ń lọ wọ́n ti fẹ́ẹ̀ dé Mẹ́kà ibi tí wọ́n ti wá wọ̀ sí pé káwọn sinmi ìgbà lànà bí sọ̀lọ́bà àdìsílẹ̀ ti wọlé lọ sí ibi àti bàbà tí Aisha wà wọ́n á pé wọ́n sunkún kí ó ní nǹkan oṣù ti dé ni. Hmm anabi sọlá àṣìlá ni ntọ́lùwà ti kọ́kọ́lẹ̀ rẹ̀ pé wọ́n máa ṣẹlẹ̀ sáwọn ọmọbìnrin hawa òun náà ló lóyún kọjá tuntun hmm. torí ẹ̀ ìwọ náà jẹ́ ẹni tó ṣe wípé ó dégò ó fi kìnnìkan dí àyè ibi tọ́jà ń gbàjáde kọ́ wa lọ tẹ̀lé wa títí dé mẹ́ta òní ṣe tọ́wà ọmọ retí títí tí nǹkan oṣù rẹ̀ tó fi dà ṣùgbọ́n gbàtà ń tó títí nǹkan oṣù yóò dà anabi sallallahu alaihi wasallam ni kó fi àníyàn kí hajj kó fi pẹ̀lú jọ umra kí hajj tó bá kún umra hajj ti di qiran báyìí ni aisha fi láǹfààní àti ṣe hajj qiran ṣùgbọ́n ìgbà tó ṣe pé umra tí wọn ò dúró gédégbé gẹ́gẹ́ bíi tàwọn ìyàwó yòókù aisha tó yẹ bí ṣe obìnrin wọn ní báwo ní kálukú ti ṣe gbé hajj tó dá dúró gédégbé àti umra tó dúró gédégbé padà sí medina. Si nígbà tí hajj àti tèmi àti umrah tèmi wọ́n wọnú ara wọn ni hmm. èmi náà fẹ́ ní umrah tí ó tó gbódógbé anabi sallallahu alaihi wasallam wọ́n sọ fún ọmọ ìyá wọn abdulrahman ibn abi bakr kó sin aisha lọ sí at-tan'im níbi tí òde haram ti bẹ̀rẹ̀ sí mẹ́kà èyí tó súnmọ́ jù hmm. òde haram yìí ìbẹ̀ ni aisha ti wá lọ gbé ihram tó ti padà wá sí umrah ibẹ̀ là ń pè ní wọ́n kọ́ mọ́ṣáláṣí kan sí ní sàn pé ní masjid wa Aisha nítorí lílọ tí Aisha lọ bẹ̀yìn ni wọ́n ti ń pè ní mọ́ṣáláṣí Aisha wàyí o irú ìyàwó ti ní àbóbìnrin àbúrò yín àgbà yín màmá yín tó fẹ́ lọ sí ọmọra tí ń ṣe nǹkan sùn tó bá ti gbé ìhàrámù rẹ̀ ní miqat ipò ń fẹ́ ṣe ọmọra iná ma ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wal ni'mata laka wal mulk la sharika laka. yóò máa retí tí nǹkan sùn wọn dá kò gbọ́dọ̀ lọ sí mọ́ṣáláṣí káàbà o hmm. kò sì gbọ́dọ̀ ṣe tọ́wáfù rárá ámbẹ́lì nǹkan ṣe pé ó ṣe sọ́fà àti mọ́rùwà nígbà tí nǹkan sùn rẹ bá ti wá dá gbà náà ni ó tó wá lọ sí mọ́ṣáláṣí haram ètò túmọ̀ sí pé láti ìgbà tó ti gbé ìhram yẹn inú ìhram yẹn máa wà hmm. kò gbọ́dọ̀ bọ́ ìhram sílẹ̀ yóò sì máa ṣe labbaik Allahumma labbaik ní gbogbo gbà tí nǹkan sùn bá ti wá dá yọ wẹ̀wẹ̀ jánábà àyíwẹ̀ hayop tó bá ti wá wẹ̀wẹ̀ haidun tán yóò wá lọ sí mẹ́kà yóò lọ sí káàbà yóò lọ sí pàwáfù rẹ̀ táǹpẹ̀ ní pàwáfù l'umra ẹ̀yìn rẹ̀ ní wàá sá sọ́fà àti márùwà yóò dín irun rẹ̀ kù tó bá parí umra rẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ lórí ẹni tó bá ti gbé ihram ni ó jẹ́ lórí ẹ̀ ṣáájú kó di kó ṣe umra bí kò fi lọ́fíńdà sára kò gé ìkànnà kò mú kankan kúrò nínú ara rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìfẹ́kùn lọ khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kàn yẹ jí ń pè. Lọ́pọ̀ yẹ́ ni àpá òwúrí láti ìlú àgbà lọ́dún. Ìbéèrè yín. Arábìnrin arábìnrin kan ló fẹ́ fẹ́ ọkùnrin kan. Ọkùnrin yìí sì jẹ́ni tí àwa mọ̀ rí. So arábìnrin yẹn wá ń béèrè ìṣe ìwà arákùnrin yẹn lọ́wọ́ wa. Bóòlù wa rẹ̀ ti rí. Inú ìwà táwa sí mọ̀mọ́ wọ́n jẹ́ nìkan tí wọ́n ń ṣe oògùn so tí wọ́n ń ṣe bí àwọn ṣíríkù àwọn oògùn tó máa ń ṣe bí jálà bí so wọ́n ń bí ìlọ́wà pípò níwà rẹ̀ ti rí pípò ẹ̀yìn yìí kọ́sọ̀ kóhun fẹ́ fẹ́ mhm. so àwọn oògùn irú tí báwo la ti lè ṣàlàyé fún mi nìyẹn láàṣọ fún pẹ́lẹ́bọ níbi ilé mùsùlùmí ni àbá aṣọ wúwà tí ń wù yẹn jẹ láṣàlàyé mhm. fún. tó bá bi wá lérè nípa èèyàn kan tí wọ́n fẹ́ fẹ́ lọ́kùnrin àbí lóbìnrin táwa sì láǹfààní àti mà nípa onítàn eléyìí jọ kan nínú àwọn àyè mẹ́fà tí àṣẹríyà pé ká ti sọ̀rọ̀ ẹni tí wọ́n bí wá léèrè nípa rẹ̀ láì dáa tá a màmá wọn ò ní gan hmm. nítorí pé bẹ́ẹ̀ ni ọ̀kan nínú àwọn fàhàríyàt anábọ̀ Muhammad sallallahu lónìí wípé àti ìkíní kejì wọn wọn kọnu ìfẹ́ sí nípa àwọn fẹ́fẹ́ ni àní láàrin àwọn méjèèjì anábì wọn wọn jẹ́ ẹni tó ṣe pé wọn kárẹ̀ àǹdà hmm. aláìní ni tálákà ni tó jẹ́ láyìn ó túmọ̀ sí pé má fẹ́ ìkíní kejì wọn nítorí pé lẹ́yìn pọ̀pá wọn eléyìí tó máa láìní ni ó lówó kò lè ti fẹ́ bọ́ọ̀bù yẹn kò lè ti ṣe fẹ́ tọ́jú ìyàwó ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ fẹ́ Usama ibn Zayd arábìnrin yìí kọ̀ ó ní Usama ọ̀kọ́nu sùn òun ò tiẹ̀ fi tiẹ̀ ṣeré pépò fún wọn ronú fún wọn jẹ ìyàwó rẹ̀ ọ̀kan náà àwọn ẹni tí wọ́n bọ̀ ń sọ̀rọ̀ fẹ́ iná ló ń fẹ́ láti jẹ́ pọ̀ ń fẹ́ hmm. ànábì sallallahu alaihi wasallam wọ́n sábà sọ̀rọ̀ títí tó fi gbà àwọn olùmọ̀ á sọ wípé ìgbéyàwó yẹn ó lálùbáríkà tó pọ̀ hmm. nítorí pé ìgbà tó fẹ́ Usama ibn Zayd orí tó ti gbẹ̀jáde pọ̀ wọ́n ní gbẹ́nu hmm. àwọn ìgbéyàwó tó lálùbáríkà púpọ̀ torí ẹ̀ tí ẹnìkan bá bí léèrè nípa ọkùnrin tó fẹ́ fẹ́ àbóbìnrin tó fẹ́ fẹ́ lẹ́yìn tí mo máa ṣe ní kẹsọ̀ hmm. ẹ má dájọ́ nísìnyí ẹ̀ ní sọpẹ́lẹ̀ bọ́ ni ní kí n ṣe tọ́sọ́dẹ́lẹ̀ bọ́ ni fún mi kẹ́ ẹ̀ ṣàlàyé. lóbìnrin hmm. tó náà bá ti gbọ́ máa bí ìtàmùkù mẹ́kọ̀ọ́ hmm. tó náà bá fẹ́ ṣe yóò ṣe tí ọba sì ní sọ ọmọ tọ́fà tó ń wò fi ṣe. lóun hmm. náà lóbìnrin tán bí lóòrùn parí obìnrin yìí ẹ̀ máa ń pẹ́ alágbèrè ẹ̀ máa pẹ́ ẹni tó ṣe pé gbogbo ẹni tó bá ti fẹ́wọ́ sí kò lè kò lè ṣàláì dà wọ́n lọ. so ẹ sọ pé ẹnìkan fẹ́wọ́ sí kọ́ má dà wọ́n so kọ́dà gan-an òǹpanṣágà ni o so ọ̀tàwà. tọ́ nígbà ẹ̀ máa ń sọ tó bá wá wò kó náà tún lọ sọ fún wọn ní bó ti ṣe rí mi <laughs> tòótọ́ náà bá sọ eléyìí ń bẹ nù kan tó ṣe pé ẹnu yín gbà hmm. láti sọ pé bẹ́ẹ̀ ni mo sọ pé orí àbẹ̀wò mo fi parọ́ mọ́ hmm. torí pé tí ẹ bá kọ̀ tẹ́ ẹ bá sọ àṣírí ọ̀padà tú hmm. wọ́n wá máa sọ pé níjọ́ tí mo bí ọ léèrè ọ̀dá mi lóhùn gẹ́gẹ́ bí n tọ́ ọ̀mà nípa rẹ̀ wọ́n á sọ pé ah, àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà àtúgbọ́ àtúgbọ́ kápẹ́nu mi ló ti gbọ́ hmm. ìwọ ni wọ́n tàbí léèrè wọ́n bí hmm. ẹlòmíì léèrè. Hmm. ẹ mọ̀ fáwọn ọkùnrin ní ìwà ni ìsìn tó ṣe pé ẹnìkan ni kí ṣe pé ń fẹ́ bọ́ yìí sì ṣe pé wọ́n ṣe kòfò rí ṣùgbọ́n ó jẹ́ ahun ahun yẹn kò dájú pé nìkan lè bá gbé kọ́rọ̀ wọn wọ̀. wọ́n máa bí léèrè nípa rẹ̀ pé ahun ni wọ́n bí wọ́n léèrè dáadáa rẹ̀ kí ló wà lára rẹ̀ téèyàn lè mà téèyàn lè fẹ́ tó ẹ sọ pé ahùn ni tó eléyìí ọ pàtàkì sọlọ hmm. pé tó ń ti bẹ́ẹ̀ ti ṣe wí kọ̀kọ́ dínà kan fẹ́ hmm. obìnrin wọn sọ pé ọgbọ̀n là mú bẹ́ẹ̀ náà wọn ní béèrè owó lọ́dọ̀ rẹ̀ bákan náà ẹlòmíín wà tó ṣe pé ó lè lu obìnrin lálùfẹ́ òkú ni hmm. sọ pé ah ẹ máa lu obìnrin o ó wá sọ pé ẹni tó ń fẹ́ gan ni tó pé tí wọ́n bá ti nà orí wọn ò pé tó àjẹ́ pé ẹ̀yin ọ̀jàǹbá rẹ̀ ntẹ mọ gẹ́lẹ́ kò náà nìkẹ sọ hmm. nítorí pé tó bá yá ẹbí alábàáhùn ó máa ń di tànà rẹ hmm. wọn sọ pé ń gba àwọn obìnrin léèrè ẹsẹ nu kò sọ̀rọ̀ hmm. ntẹ mọ gẹ́gẹ́ yẹn sọ fún wa ọmọ wa ti kó sí gà tí wọn á máa di ẹbí ntẹ ẹsẹ wọn máa dèrò yẹn tó irú ká máa tanra wa jẹun àwọn èèyàn fẹ́ sòdodo wọn fẹ́ sòdodo wọn máa fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ni tó bá ti ṣe báwọn tó bá ti ṣẹra wọn tó máa gbẹ wọ gà ọ àbọkùnrin náà lọ wọ gà ọ wọ́n dájú pé wọ́n padà wá di ẹbí ń tọ́sẹ̀lẹ̀ ń rù yín hmm. wọ́n máa sọ pé kí n ti jẹ́ ẹ jẹ́ gbì ẹ ti lè kú gbì hmm. àwọn ti jẹ́ gbì nítorí pọ̀ sòdodo torí rẹ̀ òdodo tá a mọ̀ ní ká sọ ká má wulẹ̀ parọ́. ìfẹ́kùnlẹ̀ ọ̀kẹ́rẹ̀ ṣe ẹlọ́rúkọ ní ọ. wà lẹ́gùn sàlámù rákàtúntì láti UK náà ìbéèrè yín.

sí ìgbà tí èmi àti ìyẹn tọ́lá ń sọ̀rọ̀ mọ́ sọ wípé tí wọ́n bá wo táìmù ìgbà tí wọ́n ṣe sílẹ̀ yẹn gan tá a fi tí ì nígbà ìṣòro ìṣá ìbò tó wọlé ó ń tóbi táìmù ìgbà tó ń ṣòro lórí bákan náà àwọn mọ́ṣáláṣí kan ti di kì pé kí àwọn èèyàn ti lè gba àbọ̀ wá sí mọ́ṣáláṣí wípé wọ́n ti gbá lóyún last commodity tó ní pé àwọn èèyàn ti sọ. Ìwé hmm. ìwé afẹ́fẹ́ ìwé ọgọ́fẹ̀ ni wípé ṣé bí wọ́n ṣe ń torí mi ò ìwé ọgbà ojú ẹgbẹ́ tó ń gbọ́dọ̀ àwọn bóyá hmm. Hmm. àti commodity àti ṣáìsì tó bọ̀ fún. Ìwé ìwé afẹ́fẹ́ ìwé ni wípé ṣé kí a mọ pẹ̀lú wọn ní first class ẹ̀gbẹ̀gbẹ̀ yẹn àti torí wọ́n fi bẹ̀rẹ̀ bẹ̀ àti ẹ̀rẹ́ ní ilé rẹ̀ ní àkọ̀gbà fún ìtàgbà ìgbẹ̀rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ wípé Olúwalẹ́bà sọ pé ìnà sọ́lẹ̀ fíkà àtàkà àrìmọ̀ ìnà kìtàbà mọ̀kúta ọ̀rọ̀ ẹ̀yàn tàà sí iná làwọn sọ̀lẹ̀ wá ti jọ fáwọn olùgbàgbọ́ òdòdó. Kọ̀ tọ́ka sí sọ láti kan láti ilẹ̀ tó jẹ́ pé òṣìṣẹ́ tọ́ka fi falẹ̀ nígbàtà rẹ̀ bá ti wọlé. Látàrí àsìkò tá a wà nínú rẹ̀ yìí láwọn agbọn ibìkan láyé àti sàlàyé rẹ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí náà láwọn ayé ibìkan láyé wọ́n ń kó òun tó nísìn hmm. nítorí pé ọ̀sán gùn tayọ bí tí máa gùn torí pé àsìkò ẹ̀rùn làwọn wà hmm. èyí tó túmọ̀ sí wípé ní tó ohun tó agogo mẹ́wàá kálẹ̀ hmm. mẹ́sàn-án Allahu akbar gbà náà lọ wọ́n hmm. tó wọ́ ẹni kò túnbọ̀ àsìkò yìí bá lọ bọ́ sí Ramadan <laughs> ta yóò lágbára díẹ̀ hmm. bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ àti máa ń ṣe ni hmm. káti ẹ̀ dúpẹ́ pọ́ọ̀rùn wọ̀ èyí tó túmọ̀ sí wípé kò sí àwáwí kan fẹ́nikẹ́ni ó dìgbà tó bá tó dìgbà tó àjẹ́ pé bóyá bíi agogo mẹ́wàá ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbí ìṣẹ́jú mẹ́wàá látò ṣe kọ́ọ̀mà láti fáwọn èèyàn láǹfààní láti ṣe palẹ̀ mọ́sálùwàlà láti wá ṣe sọ́lẹ̀. àwọn ẹni sọ pé ah tó láti ti ń pẹ́ ju àwọn sọ fún àlọ́ ọ̀nà tó hmm. ń ti ń gbé kọ́pẹ́ kóòrùn tó wọ̀. àtìgbọ́n náà la fẹ́ sùn hmm. òun náà ló mú kójú ọjọ́ orí bá òun hmm. ìwọ ọ̀yẹ́kùwọ̀ kanjú láti máa bẹ àwọn àkọwà lálàáfíà ẹ wá ní ẹ wá kíyèsí pé àsìkò tí sọ̀láàtì làrúṣà ti ń wọlé wọ́n pe agogo méjìlá kò gún ìṣẹ́jú bẹ́ẹ̀ ni ẹ mọ̀ yín pé ní àwọn àwùjọ kan bí ọ̀dọ̀ tí wọ́n ń gbé àsìkò tí máa sábà ń bẹ láàrin sọ̀láàtì làrúṣà àti sọ̀láàtì mọ́gírí máa ń lọ bí wákàtí kan lé ìṣẹ́jú mẹ́wàá sáwọn hmm. àwùjọ míì ó máa ń lé ní wákàtí kààbọ̀ sọ irú England ń yóò lò ní wákàtí kààbọ̀ hmm. nítorí túmọ̀ sí pé bóyá bí agogo méjìlá kò gún ìṣẹ́jú ìní sọ̀láàtì làṣà ó tòótó kájúká ṣe sọ̀láàtì magrib àti sọ̀láàtì làṣà ìpàmà lẹ́ni tí ò ní sọ̀láàtì làṣà yẹn hmm. orúkọ ẹṣẹ́ kásìkò rẹ̀ tòótó láì nídìí wọ́kà lọ́gbà pípẹ́ ẹṣẹ́ papọ̀ hmm. wọ́n láwọn míì wà ti rẹ pé tí agogo mọ́kànlá tó bá ti kọjá ìṣẹ́jú mẹ́wàá àwọn ò ṣe sọ̀láàtì làṣà nítorí pé àwọn fẹ́ padà lọ́ọ́lé olúwa ẹlẹ́dàá wa kọ́ mọ̀sí wa láláṣẹ dànù. Allahumma àmín. ojú kínà nǹkan hmm. ó sì ń kọgbọ̀n ṣẹ́jú kó tó di pákókó sọ láti ìgbà wọlé. Hmm. ìyá àsìkò díẹ̀ tó tún ẹjọ́ fi sílẹ̀ káwọn èèyàn kan fi wá sí mọ́ṣáláṣí ńkọ́. torí de eléyìí tí ọba ti ṣẹlẹ̀ pé ẹ̀mí lẹ́nìkan kan mọ́ṣáláṣí ní àsìkò tí sọ láti bẹ̀rẹ̀ àyàn ti wọlé ó ṣe é ṣe pé gbogbo mọ́ṣáláṣí ta ni wọ́n ti tì ń gbà náà hmm. kò sí nǹkan tó burú kálukọ́ lọ́ọ́ máa ṣe sọ láti rà àyàn lé ìwà ti ṣe mọ́gírìbì nígbà máa ẹ lọ́ọ́ máa ṣe sọ láti lè ṣe àìlè àní àwáwí àbí àwíjàre kan tó lè fi káṣí sọ láti kásìkò rẹ̀ tó tó hmm. kò lọ àkọ́mọ́sí wa lára ṣe dá. Allahumma amin jazakumullahu khairan sheikh. ẹ lórúkọ yín o. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ rà sà. ó kọ́ yín ẹ tún o. Ali Abdulkadir ló ń pè láti Mina. ìbéèrè yín o. ẹ dàpọ̀ ìbéèrè mi ni pé ní ẹnu iṣẹ́ àbí àwọn tájọ parí skul ẹnìkan ṣaláìsí ó sì jẹ́ christian mm-hmm. ṣùgbọ́n wọ́n mọ̀ ní kàdáwó eh, abẹ́ lọ fún bẹ́ẹ̀lì àrè mm-hmm. kí ni ìdájọ́ islam lórí yẹn bàbá fún ọmọ fẹ́. islam ọkọ̀ pípẹ́ nǹkan bá kú títí ṣe mùsùlùmí tó sì jọ pé dáadáa lẹ́sìn jọ mara ń dáadáa lójú pa ń pọ̀ tẹ̀ lọ bá àwọn èèyàn rẹ̀ dárò fún ìgbà tó kú kẹ́ kí wọ́n kú rọjò kẹ́ kí wọ́n kú àṣàyìndò hmm. ṣùgbọ́n ìsìláàmù kò gbà kẹ́ fi kọ́ tọrọ sísì kẹ́ fi dá sí bí wọ́n ṣe sìn ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹlẹ̀ hmm. ẹ lórúkọ yín o. asalaamualeykum wa rahmatulah. wa aleykum wa rahmatulah wa barakatuhu. àmọ́ ìṣòro láti Ìbàdàn. náà ìbéèrè yín. ìbéèrè mi aláàbọ̀ òun ni pé òbí tó ṣe pé ní àwọn ọmọ tí ó pọ̀ jẹ lọ́wọ́ mhm. tó dẹ̀ jẹ́ pé obìnrin náà ti darúgbó mhm. àmọ́ eh, ẹni tó jẹ́ bí ẹ̀ka sọ pé àdígbẹ̀yìn ọlọ́run ní kí ọwọ́ ẹ̀kọ́ yá sówó mhm. jẹ́ ìṣẹ́ àwọn tí ó kù àwọn náà ń ṣe gbìyànjú lórí bàbá náà láti máa fowó ránṣẹ́ sí àmọ́ tí iye tí àwọn eh, ẹ̀gbọ́n tí wọ́n fi ránṣẹ́ bàbá máa rí sí pé àbúrò ní ilé lẹ́yìn tó ń fi ránṣẹ́ òtútù ń lọ kí ló fà ìṣe wà kó bẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ tó máa fi ń sọ̀rọ̀ sí àwọn ẹ̀gbọ́n gbà ẹ̀yin ẹ̀ ṣe dáadáa tó bí àbò yìí ṣe dẹ̀dẹ̀ bàbú ìfẹ́ so ṣé àbò ọbẹ̀ ṣó lè gbé ọwọ́ kan tó ń ṣe wá so that ọ̀rọ̀ máa fi lè ráàmù pẹ̀lú àwọn tó kù lórí mi ẹlẹ́kejì ni wípé dókítà sọ àwọn kúsùnà sọ wá wípé tí a bá fẹ́ lọ sí afẹ́ṣekọ́sìn mm-hmm. pé ibi tí à ń lọ yàtọ̀ sí tẹ́pà tẹ́pà tí ọ tẹ́pà fẹ́ kó bẹ̀ àìpé àṣìmáṣe ọjọ́ mẹ́rin tó hmm. máa ṣe wípé májèmí ẹ ti wá lẹ̀ nígbàtà fẹ́ láti mọ̀ pé àníṣe tó ọjọ́ mẹ́rin so àti wọ́n ṣe kọ́sìn ìgbà tí a débẹ̀ so bẹ̀rẹ̀gbà tá a débẹ̀ ní ìgbà tó jọjọ́ kẹrin gbà a sì tún máa lò kọjá àsìkò yẹn lọ àwọn ọjọ́ tó kù lẹ́yìn ọjọ́ mẹ́rin ṣé kọ́sìn náà la máa ṣe ní àbí a máa dá kọ́sìn tó oníjọ́ kẹrin alhamdulillah bàbá tó ṣe pé bí àwọn ọmọ tó pọ̀ lọ́wọ́ àzẹ̀wọ̀jọ́ ló wá kádàrà kọ́kà nínú wọn kó ní lọ́jọ́ àwọn ará yòókù lọ kálukú wa ná lóde wọn bó ti ṣe ní hmm. olúwa nílé yóò ń fọ́ ló sàátẹ̀ ní sàátẹ̀ hmm. ọmọ kódìrọ̀ alẹ́ ìyẹ́rọ ìkókò pẹ̀lú yóò fẹ́ fún mi máa àjà òwò àwọn ẹni tó lu agbárí kìkì láyè lọ́dọ̀ wọn agbárí kìkì ti ṣe gbàyẹnu fún ọmọ náà hmm. àwọn ẹni táwọn amúkẹ́rì kìkì fún máa wọn tó ṣe pé inú pákápáká làwọn tí wọ́n ti ń yọrí ó ti ṣe mọ́ náà ní káwọn náà máa ná tiwọn. Hmm. eléyìí tó túmọ̀ sí wípé a ò ní àǹfààní àti lè gbẹnu àtẹ́lu ẹnì kankan hmm. nínú àwọn méjèèjì ẹni tó ná ìtọ́pọ̀ àti ẹni tó ná ètò kéré lórí ìwọ̀n ọba bó ti ṣe máa fún ní kálukú náà ní ti mú náà. Hmm. eléyìí àyè ìbáwí ò fẹ́nìkan láti bá wọn wí nítorí pé ọmọ yín tó ń fún yín lówó ọmọ yín dáadáa ní ìṣẹ̀ṣẹ̀ yín olú ẹlẹ́dàá kò sì fààyè ìbáwílẹ̀ fún yín lórí ẹni tí bá ń ṣe dáadáa sí yín máa alẹ́ ní màsùnmí ìnàmì ìṣẹ̀lẹ̀ pàápàá jùlọ nígbà tó ṣe pé kí àgbàdo tí ẹ tó dáyé pẹ̀lú àti ṣèǹtàkùkọ tí ń jẹ títí di lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ òbúkátà sí pàmò àwọn ọmọ bọ̀ yìí. Hmm eléyìí àràkún lásán lásán gbájú yìí hmm. ṣe pẹ́yìn náà ẹ̀mí nǹkan tí à ń fi ṣayé ṣùgbọ́n àlékún lásán ni bàbá màmá kan tí wọ́n bá gbádùn tó rí wọn ò tí ì dàrú hmm. wọn ò láǹfààní àti máa sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu sí ọmọ kan pé ní tí wọ́n mú wà ó tó tẹnìkan fẹ́ bí wọn kún lè máa kó wà ní. Hmm. ẹ̀yin bí wọ́n torí kún lè gbọ́ ọmọ rere fún yín ni ara dáadáa náà ni pé tán bá ní tán jàjẹsẹ́kù kún fún yín. ẹ̀yin ọmọ báyìí ti ṣe rí ni ọmọ kan òsì tó kójú lówó owó rẹ̀ ní kò fóbi ẹ̀ ètò bá ná tó sẹ́kù nù rẹ̀ ní òsì fún yín pẹ̀lú <laughs> wọn sọ pé nítẹ́nìkan mú wá pọ̀ títọ́ nìkan lọ fẹ́ kọ́ àwọn lọ́mọ yìí hmm. kódà gan nínú ìṣesí tó burú jáì tí ò dá rárá ẹ̀mí àìmoore òun náà ní ká máa fi nítẹ́nìkan fún ni wé nítẹ́lómi ìfì fún ni hmm. nítorí pé ọmọ akọ ọwọ́ ọ̀dọ́gba nínú hmm. ìkíṣẹ́ ń rí ṣe sí ló ń fún yín ní kí fún yín títọ́ náà ti ṣe ń rí ṣe sí tó ń fún yín ní tí ń fún yín hmm. ẹ fẹ́ kọ̀yìn àwọn ọmọ síra wọn ni ẹ fẹ́ sọ wọ́n dọ̀tá ara wọn ni ẹ rí i pé iná ló bí béèrè pé ṣé ẹni tí ń ná jù tó náà lè mú tiẹ̀ wálẹ̀ kó hmm. dọ́gba pẹ̀lú táwọn bọ̀ọ̀dá rẹ̀ lọ́nà títí ẹ̀ òfin ní jẹ́pọ́ dá yàtọ̀ hmm. táwọn bàbá kan fi máa ti torí tiẹ̀ sọ̀rọ̀ táwọn ọmọ yòókù táwọn ọmọ yòókù náà fi máa wò pé ọ̀kan ni wọ́n yàn láàyò ìpọ̀sí lásán ni wọ́n kà wọ́n kún táwọn fún ma wá wá bíi kókókókó hmm. fọmọ ọlọ́mọ kókò tí ọjà ní lárí kò já wúlò lójú bàbá wa subhanallah nǹkan ni kó jù ọ dàgbà kọ́ má gbà ọ nǹkan ni kó jù ọ dàgbà kọ́ má gbà hmm. nítorí pé ọgbọ́n ọ̀kan tó rí àgọ́ hmm. ọmọ àgbà tí èèyàn bá dàgbà tí ọba máa sọ́wọ́ àwò lọ́padà dàgọ́ ni ẹ dákun kí ni tiẹ̀ láti máa pàṣẹ pé iye báyìí lọ nìkan mú wa iye báyìí ni wọ́n mú wa wọ́n fẹ́ ra lẹ̀ lọ́dọ̀ yìí <laughs> tó fi jẹ́ pé léyìí ó tètè sanwó tiẹ̀ pé ṣẹlẹ̀ yóò ní pé bọ̀rọ̀bọ̀rọ̀ hmm. ẹ dákun ẹ já wọn jẹ àpàtì ọyọ ẹ jẹ́ káwọn ọmọ yín ọmọ ṣe dáadáa sí ẹ sì máa dúpẹ́ fún Allah ṣé lẹ́yìn lójú wa ṣe gbogbo oore ń fún hmm. èèyàn ló bímọ mẹ́wàá tọmọ kan fi kọ́bọ̀ lọ rí ẹ wá sọ pé owó tẹnìkan pọ̀ ju tẹnìkan lọ hmm. ẹ wá fẹ́ máa ti torí rẹ̀ sòdì ọ̀rọ̀ sọ́mọ títí ò tó tẹnìkan títí gbogbo wọn bá pa yín tìka dẹ́yẹ sí tí wọn ò fún yín lówó tẹ́wọ̀n lọ wá àfa kan pé dákun bá ń bẹ̀ wọ́n wọ́n má bínú sí mi èmi náà kàn ń yọ̀ ní ẹ̀dá kan pé ẹ yọ̀ ṣubú. subhanallah torí ọ̀dọ́wọ́ wa o hmm. ká máa ń tá máa wí jáde lẹ́nu hmm. ẹ mọ bẹ́ẹ̀ ṣe bẹ Allah títí pé káwọn ọmọ yọ láàánú hmm. kálukú sì ń sànú lóde wọn bó ṣe ni mà tí kò lọ jalè ní. tó bá lọ jalè tó fi fún yín lówó tabua tí wọ́n á fẹ̀yìn rẹ̀ tàgbá lójú yín ṣé lẹ́yìn ni ó dùn máa yín. lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ lẹ́yìn náà kí lẹ́yìn fowó tí ẹ ti dàgbà <laughs> wọ́n lẹ́yìn ti dàgbà kí lẹ́yìn fowó tí ẹ ń lálẹ́ yìí. abẹ́ mu sìgá ẹ̀ mu ásà àgbẹ̀gbẹ̀ pé kí náà ń fowó sí lẹ́yìn fowó sí tó fi wá fẹ́ di pé lẹ́ẹ̀fì túká pẹ̀lú àwọn ọmọ lọ́nà tí ò dáa hmm. lẹ́yìn ìjọba bó ti ṣe jẹ́. wọ́n ní tí àwọn bá lọ ìlú kan tó yẹ pé tọkàn àbíkọ́ méjì làwọn lérò pé àwọn ṣàbí mẹ́ta àwọn tí wọ́n mọ̀ pé sọ́láàtù arìnrìn-àjò làwọn máa ṣe ṣùgbọ́n gbàdá àwọn tí kẹ̀kẹ́ náà ṣe mẹ́wàá Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Alaikum salaam ọ̀tí lọ́kọ̀ yín ọjí ń pè. Ó kọ̀ yín látògbómọ̀ṣọ́. Bó ṣíra. Ìbéèrè yín. Ìbéèrè mi ṣe ẹ̀ ṣe mm-hmm. ẹ̀. Mm-hmm. ẹ tí kò wá tí wàá wọn àtọkọ wọn tí jọ máa gbé pọ̀ mhm. òun gbé ibì kan ọkọ ń gbé ibì kan mhm. láti ní ọ̀dọ̀ ọkọ náà ló wà o bọ ọkọ ń wà ní ìlú Ògbómọ̀ṣọ́ mhm. ibì kan náà ni yẹn kó sọ pé ó ti máa ń lọ sí ọ̀dọ̀ àwọn ìyàpọ̀ rẹ̀ pọ̀ jù wàhálà rẹ̀ ti máa ń pọ̀ jù ní ọ̀dọ̀ àwọn ẹ̀lò sista búṣọ̀ àwọn oní sọ pé wàhálà rẹ̀ ti pọ̀ jù ní máa sọ́dọ̀ àwọn ìyá kọ́pọ̀ bí ẹ̀gbọ́n ìyá ìyàwó ọ̀dà ó ti yé nígbé kí lèèyàn lè ṣe sí àbí ìbéèrè ó ṣe sọ láti ní ẹyin ìgbà tó rántí ó ṣe sọ láti tàbí òkú rántí tí ó fi sùn tó ti gbàgbé kó tó ṣe sọ láti tó lè ṣe sọ láti ṣe tó lè ṣe ní ọjọ́ kejì. padà alhamdulilayi obìnrin tó ti lẹ́yìn fẹ́ ṣùgbọ́n tó ṣe pọ́kọ rẹ̀ sábà gbélé tó máa ń lò sọ́dọ̀ àwọn àyàkọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kò sí ní tó burú náà nǹkan tí ń ṣe tí hmm. kò tún ga sílé ìyá rẹ̀ ni. Hmm kọjá pé àwọn èèyàn ya rẹ̀ ní ń lò sọ́dọ̀ wọn jù tó tún fi di pé àwọn èèyàn kọ́ sọ pé àmọ́ rú ìyàwó tó fẹ́ yìí láti ìgbà tó ti lọ bí oṣù mẹ́jọ kò yọjú sí mi láti ẹ̀ ti kìnnì nígbà hmm. bá bá ń ṣiṣẹ́ ló kò yọjú sí mi láti kìnnì lórí hmm. àwọn nǹkan tá a ṣe tí ó padà wá di pé ó bú lẹ́gbẹ̀ẹ́ lọ́jọ́ iwájú ló ṣe sábà bíi kí ìgbépọ̀ kọ́ má ṣe ṣe má hmm. kò yẹ ká máa ṣe gbàtọ́ máa ti lọ́kọ ní àwọn èèyàn ọkọ rẹ náà lọ yẹ kó wà hmm. àbùrọ̀ sọ pé gbọmọgbọmọ rẹ ti pọ̀ lọ́dọ̀ ọ̀dọ́ wọn gan ló yẹ kó wà hmm. nítorí kọ́kọ́ lè bá àmọ́ pòun sí ìyàwó lé òun hmm. la fọmọ lọ́kọ ilé wa náà ni ó tún máa wà ẹ̀yìn mà fọmọ yóò ti tó lọ lé ọkọ kí náà ṣe èyí sí lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní táwọn bá jẹ sọ láti tí ìgbàgbé wá sáwọn táwọn nínú àdéhùn anábọ Muhammad sallallahu alaihi wasallam wọn ni man nasiya salatan aw nama anha falyusalliha idha dhakaraha fa innahu la kafarata lahu illa dhalik ẹnikẹ́ni tó bá jẹ́ kó bá gbàgbé sọ láti kan àbọ̀ oorun ló mú má ṣe ọyà ṣe nígbà tó bá ti rántí torí kò sí nǹkan kan tí wọ́n pèsè rẹ̀ rẹ̀ àkóso hmm. nígbà tó rántí kò bá pẹ́ sígbà tó ti jẹ́ ìgbà tó rántí náà lọ gbọ́dọ̀ tètè sàn. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí ìdìní láyé tí aláyé ní hudan wa bushro ẹ̀ka tìlú ìbàdàn yóò wáyé ní ọjọ́ kọkànlélógún yóò wáyé ní ọjọ́ kọkànlélógún ọjọ́ sunday oṣù kẹfà 2026 tí ó tún máa ṣe dédé ọjọ́ kẹfà oṣù kìíní muharram 1448 ah ìjírọ̀ kalenda ní mọ́ṣáláṣí ńlá ọjàba ọjàba central masjid nílùú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ bí evening ńlá ìtàlá lọ́jọ́ sunday ọjọ́ kọkànlélógún on the 21 oṣù kẹfà 2026 tí ó tún máa ṣe dédé ọjọ́ kẹfà oṣù kìíní muharram 1448 ah sheikh dr sharafuddin gbadebo ọ̀rọ́jí aláṣẹ àtòdásílẹ̀ alimọ̀dínà center pápá abẹ́dógbọ̀nṣọ́ àwọn àna ni wọ́n ti máa dá alẹ́kọ̀ọ́ níbẹ̀ bí edmund láì tààlà ní ìtẹ̀síwájú tíra ma'arijul qabul bí edmund láì tààlà bákan tó bá di ní ọ̀túnla ọjọ́ sunday ah, tí ó máa ṣe déédéé ọjọ́ kẹta zulhijjah 1447 forty seven ah ìjókòó alálùbáríkà ní tamasi jalisatul basiro yóò wáyé ní marinaka park lẹ́yìn lẹ́kọ́ NPC lagos island ìpínlẹ̀ èkó láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ òun náà ní jalisatul basiro yóò wáyé ní ìpínlẹ̀ èkó tí ó máa jẹ́ déédéé ọjọ́ kẹrìnlá oṣù kẹfà 2026 evening light ta'ala Sheikh Dr. Sharafuddin Gbadebo Ọ̀rọ̀jí àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ níbẹ̀ bí idnillahi ta'ala ní ti Ìbàdàn náà aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́lẹ́ òun náà máa gbìnà yá tí alákọ̀ọ́bá ṣe dáadáa fún wọn láyé àti ní alìkìyàmà ibi láti máa ṣẹ́ni ó lé ní lórí ètò tí a kún ní alifíkò Islam al Center pápá abẹ́dógún